tí má fi lè gbé àti àyè fún lọ́la ọlọ́run ọba fẹ́ràn rẹ̀ anabi sallallahu alaihi wasallam ọ̀fẹ́ràn rẹ̀ anabi ti sọ fún Ali radiyallahu anhu kó máa lọ ní mẹlọmẹlọ títí tí ó fi sọ̀kalẹ̀ sí ọ̀dọ̀ àwọn kèfèrí yìí eléyìí tó túmọ̀ sí pé garagara kò pé ká borí ọ̀tá. ìṣepẹ̀lẹ́ ọ̀nbẹ nínú sábàbí tí ìjà borí ọ̀tá nígbà tí Ali tó sún mẹ́nu di wọn ọ̀kan nínú àwọn Yahudi láti òkè odi yẹn ó wo ẹni tí ń bọ̀ ó sì sọ fún pé man Daniel Ali dáhùn pé Ali èmi ni Ali ọmọ Abi Talib Yahudi ọwọ́ adáhùn pé علوتم وما أنزل على موسى oni dájúdájú ẹni gíga ni òun fi ń tọ́lọ́ sọ̀kalẹ̀ bá nàbì Musa búra. ẹtì gaafu nítorí pé àlì ni wọn wa ó wá tarúkọ rẹ ó fi ṣàkíyèsí ní tí ó ṣẹlẹ̀ ẹni gíga òun ni wọn fi so lórí ogun Yahudi yẹn wá ń sọ pé àlẹ òtún ẹ borí wa o òun fi ń tọ́lọ́ sọ kalẹ̀ fún anabi Musa búra. sọlẹ́ yìí túmọ̀ sí pé ó ń bẹ nínú tí máa ṣe sábà bíi kéèyàn borí ọ̀tẹ̀ èèyàn kọjá pé ẹni tó yẹ ni la fi síwájú látàrí pọ Yahudi fura mọ̀ pé àwọn lè borí àwọn mùsùlùmí ogun ọ̀sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ gbogbo yẹn ti ń lọ bí ijọ́ méjì mẹ́ta sẹ́yìn ìwọ̀n tó ṣe pé gbogbo yẹn tó táwọn mùsùlùmí ń gbà fífìdí rẹmi ló ń fìdí rẹmi kó tó wá di pé ọ̀nàbí wa pinnu kó wọn pààrọ̀ ọ̀gágun ọ̀gágun tó wọn pààrọ̀ orúkọ rẹ̀ ń jẹ́ àlí ẹni tó ga ọ̀tá wọn béèrè pé kí ni orúkọ rẹ̀ ó ní àlí ẹni gíga ni oní alẹ́ òtún ẹ ti ga mọ́ alọ́ yẹn ni kẹ́ borí wa náà wọ́n máa ń zèlè alẹ́ Musa ó ń fi ń dà sọ̀kalẹ̀ fún Musa búra tọ́ba tó wá kí mùsùlùmí bá ní náà lá máa yí ọ̀rọ̀ rẹ̀ wò pé àìfò kọ̀ǹkan mi tó yàtọ̀ sí Allahu búra kí ló dé tán wàá fún Musa búra ọ̀gbádùn ni tẹ́lẹ̀ náà ṣe káfíìrì wa gbádùn tẹ́lẹ̀ yìí túmọ̀ sí pé ẹ̀ní ìdí láti bàsíkò yín jẹ́ yẹnni kí tí káfíìrì bá ṣe nǹkan kan tó ṣe pé tí mùsùlùmí bá ṣe irú ẹ̀ àní fi sílẹ̀ á ṣàtúnṣe rẹ̀ ẹ̀ní ìdí láti bàsíkò yín jẹ́ láti pé ṣàtúnṣe kẹfìrí lórí àṣìṣe tó ṣe yẹn nítorí pé in tó ṣe ju tẹ̀yìn wò lọ so laysa ba'da al-kufri dhanb kò sẹ́sẹ̀ míì tó tún bá bàrà lẹ́yìn kéèyàn ti jẹ́ kèfèrí má sẹ́sí bẹ́ẹ̀ jíjẹ́ kèfèrí rẹ̀ láwọ̀kọ́ gbìyànjú àti mú kó o àbí má fi nǹkan míì búra yàtọ̀ sí Allah ọ̀rọ̀ pé yé wa yóò bá náà sọ pé tí àrùn ńlá bá gbé ni dálẹ̀ kéékèèké ńkọ́ yóò borí ẹni kéékèèké làwọn eléyìí bàbá àtìyá ń bẹ lára torí ẹ̀ àní sọ fún kèfèrí pé má fẹ́ lómi ìbúra yàtọ̀ sí Allah ṣáájú ká tó sọ fún pé gba islam aslim tẹsílẹm torí ẹni tó bá ti gba mùsùlùmí òun náà ni wọn mọ pé a lè fi nǹkan báyìí búra a lè fi nǹkan báyìí búra ilé ìjọba. tó oríṣiríṣi ọ̀rọ̀ wá nípa bí Ali radiyallahu anhu tó ti ṣe ṣẹlẹ̀ ń bẹ̀ nígbà tó dé ẹnu òdi wọn. wọ́n lẹ́nìkan jẹ́ marhaba nínú wọn tí Ali ló pa nù abẹ́lómi ló pa á oríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n gbà wá ń bí báyìí. Ali ibn Abi Talib ó wá ń lọ títí òfin wá di ẹnu òdì kan ó wọnú ẹ̀ òdì yìí ó di pin nítorí àwọn ọmọ ogun tó gbópa tí wọ́n kó síbẹ̀ Ali ó fúnlẹ̀ mọ́ wọn bẹ́ẹ̀ wọ́n sọ̀rọ̀ adìẹ. anabi sallallahu alaihi wa sallam ọ̀ngangan ló sọ̀rọ̀ adìẹ wọn bẹ̀ ní nǹkan tó fẹ́ tó ogúnjọ́. ilẹ̀ ibẹ̀ ọ̀rọ̀rùn tọ̀ kò rọrùn rìn rárá òru mú bẹ̀ gidigidi ọ̀rẹ́ àwọn mùsùlùmí púpọ̀ níbẹ̀ yẹn níbẹ̀ ni wọ́n ti pa kẹ́tẹ́kẹ́tẹ́ ti lé wọ́n pa tán wọ́n gbélé náà wọ́n sọ lórí iná oníkàlùkù ń palẹ̀ mọ́ pé jiná anábìwá ọlọ́run àti ìránṣẹ́ rẹ̀. صلوات ربي وسلامه عليه láti òní lọ wọ́n ti ṣe jíjẹ ẹran kẹ́tẹ́kẹ́tẹ́ líle wọ̀ inú ìṣòro ni wọ́n wà ooru mú burúkú ilẹ̀ ibi tí wọ́n wà kọ̀ rọrùn tọ̀ ebi ń pa àwọn èèyàn wọ́n ti wá pa kẹ́tẹ́kẹ́tẹ́ òdìdí kan wọ́n ti gbé kaná. kẹ́sì máa wò títí wọ́n fi pa títí wọ́n fi gbé kaná ọ̀nbẹ nínú tọ́tọ́ pé kéèyàn jẹ. wọ́n náà kí láàrin ìgbà tí èjì náà wọ́n sọ kalẹ̀ tọ́lọ́bẹ ọ̀yọ̀bẹ tálábọ́ màbọ́ wọn á lọ́lọ́ àtòjúṣe rẹ̀ ti sílé wọ̀ subhanallah. ẹ̀wù bọ́lá ṣe máa ń dán ìmánì àwọn èèyàn gbẹ̀yìn ni tẹ́ẹ̀ni sọ pé ẹ̀jẹ̀ lọ ẹ̀jẹ̀ tòní ná gbọ́fẹ́ kó ṣe pé ẹ̀ní jẹ́ mí mọ̀ ẹ̀yìn ọ̀jẹ̀ tòní ná ṣùgbọ́n àwọn sọ̀hán àbẹ̀kẹ́lẹ̀ wọ́n níbi tí ń sọ lórí iná wọ́n sì yí dànù nígbà àti ránṣẹ́ rẹ̀ ti sílé wọ̀ títí láéláé wọ́n sì yí dá làwọn sọ àfihàn rẹ wé wọn ìwọ owó nǹkan tí ló ń ṣe tí máa fi ti pàlàbà rẹ̀ tó tún máa sọ pé sọ́lọ̀ ọ̀ràn mi ni kí ló kàn pẹ̀lú mi àwọn sọ̀hábò rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe nígbà tó lọ́wọ́ bá sọ tí gbogbo títí kálukú nílé wọn dànù fahal antum muntahun ṣe jà wọn bẹ abẹ ni jà wọn bẹ a intahayna intahayna kálukú bẹ̀rẹ̀ sí dàtí ẹ nù torí délé báyìí níjọ́ yẹn láti mọ̀ pé kẹ́tẹ́kẹ́tẹ́ lé haram ní jíjẹ rẹ̀ yàtọ̀ sí kẹ́tẹ́kẹ́tẹ́ o ẹnu gbó halal lòun títí láìláì torí ẹ̀ náà ni iná láti mọ̀ pé àwọn ẹni tí máa ń kó kẹ́tẹ́kẹ́tẹ́ lọ sílẹ̀ yíbò tá a máa lọ tà fún wọn pàjẹ́ ń bẹ̀ tó bá yẹ kó kẹ́tẹ́kẹ́tẹ́ ilé náà bá ń kó lọ níta ń ṣe takò fún ọlọ́run mọtò bá kó kẹ́tẹ́kẹ́tẹ́ ẹnu gbó ni kò sí tó burú mẹ́ lẹ́yìn bá sọ pé ẹ lẹ́yìn náà lẹ sọ pé lẹsọ bá àdùn kó fòrè dáàmú kò sẹsẹ kọmọ lẹ́yìn sísè kẹfẹ àwọn táwọn sì ń kó lọ fún àwọn kèfèrí ni àwọn aṣọ pé tí nǹkan bá ń ṣe àwọn kí ni dẹ̀yìn láàmú táwọn bá jẹ́ kèfèrí kí ni dẹ̀yìn láàmú sẹ́yìn ọmọ pé lábẹ́ òfin ọlọ́run tọ́lọ́run bá ti ṣe jíjẹ nǹkan kan léèwọ̀ owó rẹ̀ náà ti di èèwọ̀ nítorí ẹ̀ ìjọlọ́run bá ti ṣe léèwọ̀ fáwa láti jẹ owó rẹ̀ ní ìwọ̀ ni inna Allaha idha harrama shay'an lọ́dà gẹ́gẹ́ bí mùsùlùmí ni tí ó kọ́ ń ẹlẹ́dẹ̀ tí a sọ pé after all jẹ́ àwọn tí ẹlẹ́dẹ̀ ló ń ta fún ọ̀daràn ni ọ owó tó ń ṣe nǹkan náà haram ni lábẹ́ òfin ọ̀la fàgbọ́dọ̀ sára fún tó náà wọ́n bá ti léwu. ará habasha nínú àwọn ará Khaybar ló ń bá dé lẹ́ni tí ń da àgùntàn olówó rẹ̀ nígbà tí àwọn ahlu Khaybar àwọn ará Khaybar tí wọ́n rí nígbà tó rí àwọn ará Khaybar bí kálukú ti mú nǹkan ìjà ó wá bí wọn léèrè kékeré ló mú yín mú nǹkan jà wọn ní tó dé ká gbé nǹkan jà ni pé a gbé nǹkan jà láti ja eléyìí tí ń fanu sọpá nàbí lò afẹ́ jà lò ok ìgbà tó gbọ́ tó ń sọ pé ànábì ti ń pera rẹ̀ lánàbì ọ̀rọ̀ táwọn sọ inú ẹ̀mí rẹ̀ ló ti gbọ́ ọ ọwọ́ adá àwọn ẹran rẹ̀ wá bá nàbì sọ̀rọ̀ bá àṣọ nàbì tá nàbì wà. onímọ̀ọ́dọ̀ tó kú lo wọ́n máa tẹ́ dọ̀rọ̀ ilé yìí kí ni tó ń bá àwọn èèyàn sọ kí sì ló ń pè àwọn èèyàn lọ sí díẹ̀. qala ad'u ila islam anábì lè mi lọ sí di islam wa an tashhada an la ilaha illallah àti pé kí wọn náà kọ jẹ́rìí pé kò sí ọba kan tó tó láti fòtòtò wà á ní Rasulullah ìpèpè tèmi náà sì tún ní kíkọ gbà pé ìránṣẹ́ Ọlọ́run lèmi náà ò lè sínú àfi gba ọ̀nà ńtọ́lọ̀ fi ràn mí. قال وألا تعبد الله وألا تعبد إلا الله أتكو ولا سنكمية تسي الله أروي واسويكي فما لي إن شهدت وآمنت بالله عز وجل كن يجسم tí mo bá gbọ̀gbọ́ pẹ̀lú tó ní kí n gbàgbọ́ tí mo sì jẹ́rìí pẹ̀lú tó ní kí n jẹ́rìí fún tí mo gbọ́ lọ́wọ́n bá tó ga tó gbọ́ngbọ́n gbọ́ kí ni ọ̀jẹ̀ sàn qala lakal janna in mitta ala dhalik aljanna lọ́wọ́ tó bá kú lórí eléyìí fa aslam òun ò fi ọ́ láti ó lọ́wọ́ di mùsùlùmí báyìí adúgbò ẹ̀kọ́ lọ tẹ́lẹ̀ yìí ẹni tó lọ́n bá fẹ́ fóríire àwọn ìdágbàsí ẹ̀kan náà lẹ́sẹ̀kẹsẹ̀ ní gbígbóná gbígbóná ní ó kéde pò ń di mùsùlùmí ṣùgbọ́n ìráwọn olórí bó tọ́lọ̀ wọn bá tí ọ̀ka dọ̀rọ̀ oríire má yóò ti rí i dájú pé Islam lọ́nà yóò sì ti mọ̀ yín pé tóun bá fi lè bá ń tó ń sekú òun sórí ibu ni yọmọ wọn rò pé sí kàn wọn gba Islam àbí kàn wọn má gba lẹ́yìn náà. tó ń bá lọ gbà kéèyàn kàn má lọ jọ ojú o kéèyàn má lọ jọ pé ọ̀rọ̀ náà sọ ní báyìí lẹ́rù òun òun iná náà bá ní sọ jíjọ́ mi jíjọ́ mi tí ọmọ bí ọ̀wà láéláé torí de eléyìí àwọn olóríire ẹ̀ka náà di mùsùlùmí eléyìí sì máa ń àwọn ẹni tí ò àwọn tálákà àwọn tètè Islam yàtọ̀ sẹ́ni tó bá ní tọ́jú olówó àbí tó nípò àwọn ìfẹ́ gba islam àwọn ọmọ gbé mọ́sókè ní sálìjẹ́nà ṣùgbọ́n àwọn aláìní tí wọ́n pe ìyá náà ló ń jẹ láyé tó tún ayẹ kó wọn tún lọ jìyà lọ́rùn kí ló dé tó fi jọ pé láwùjọ tiwa àwọn sakọjì á pọ̀ ńbẹ̀ o ní nǹkan kan láyé yìí náà ìyá burúkú ló ó tún wá pọ̀ láti gba islam limani kí ló ń ṣe ọ tó bá yẹ kó àwọn èèyàn bá ronú dáadáa ni a mùsùlùmí ìbá pọ̀ kọjá sísọ láwọn àwùjọ wa torí pé náà ìyá náà wọ́n ń jẹ ayé náà wọ́n rí mú alùkìyàmù náà sì ń dàbí ìgbà tó so pé wọn rí torí ẹ̀ ló ti jẹ́ pé wọ́n ní àwọn ẹni tó pọ̀ jù nínú àwọn àwọn náà láláì ní nítorí pé ọ̀dà bígbà táwọn ronú sọ̀rọ̀ ara wọn pípé la yuldagul mu'minu min juhrin marratayn kò yẹ kí àkekè kọ́tara ihò kan náà sán mọ́mì nílẹ̀ méjì bẹ́ẹ̀ni yorùbá náà sọ pé ní ìsìsì ńkọ́ èjò nílẹ̀ méjì so àwọn máa tètè gba Islam kí ọmọ jẹ àwọn láyé kọ́ máa jẹ àwọn lọ́rùn àǹfàsìkò yìí rọ àwọn èèyàn tiwa náà láwùjọ wa ẹ ronú ara yín o ẹ Islam kẹlẹ bá a là nítorí pé kò sí ó ti ṣe lè máa pera rẹ lọ́ọ́ máa ná tára rẹ ọ̀ràn náà iná yẹn kìí ṣe wàsá àdìtì fi hàn wá pé tayé ìdá kan nínú àádọ́rin tàlùkìyàmù one over seventy báwo ni jọba tó fi sixty nine kún tayé torí ẹ̀ ló sì jẹ́ pé á rí i pé nínú àwọn náà tó kéré jù láyé oní náà bẹ́là tọ́mání kéèyàn fọmọ ká lórí náà bẹ́là fọ́gbọ̀n ṣẹ́jú yóò gba thirty million one million per minute ó sì gbọ́dọ̀ ọ̀ gbọ́dọ̀ gbọ́wọ́ kù ó sì gbọ́dọ̀ ṣe yéè ojú omi thirty minutes péré yìí náà ni kó wo bí ọwọ́ rẹ ti ṣe jiná tọ́mọ̀ bọ́ọ̀rà ṣe pọ̀ lára rẹ sí àti bó ṣe dínkù báwo wá ni tí wọ́n bá ní kéèyàn jókòó lórí iná àpólà bọ́mọ nàìjíríà ti ṣe kúndùn owó tó ń pé wá jókòó lórí iná àpólà kí ẹ kó àwọn àyà àti bàbá àpólà síná kí wá dáná sí kí tí wá jó kọ́ rẹ́ kẹ̀kẹ́ pé jókòó lórí ẹ̀. ọgbọ̀n ṣẹ́jú ni ọgbà thirty million òun kí o dùn ó kawó ọ̀dà láìra yóò jó gbogbo òdì rẹ̀ ọmọ sọ̀rọ̀ àdàlẹ báyìí akramakumullah fáwọn aná iná lé ayé nù lásán a ti sọ fún yín kan tán sọ fún wa wọ́n ni tó kí ọmọ kan gba islam ní sábó ẹnìkan ló ṣe wáàsí fún pé iná àlùkìyà máa mà lè ara wọ̀ mà níran àti pé iná ayé ìwọ́n ọba seventy bó wà ń ta àlùkìyà mọ̀ wọ́n ní lọ́ba sì dáná sí àbẹ́là lọ́ba fọmọ kankan lé ìka bá ń jiná ìka bá ń jiná bá orí ẹ̀ dàrú ni chukudi chukudi kí ló ṣe chukudi chukudi bá tó lọ ọlọ́run chukudi láì ṣe ọwọ́ ọ̀nà àfa òfin wa pẹ́ mbẹ́ẹ̀ ọmọ ká sì ń kàǹkò àwọn èèyàn ságbé kó ń bẹ tipátipá kò sí méní kò sí méjì wọn ni kó wọn sọ gbólóhùn tó wọn fi di mùsùlùmí fò èyí ti lé ayé nì ní ìsinyìí agbára ọ̀ka ọmọ ká ń kàǹkò ni tí ò sí nà mọ́ agbára ọ̀ka yìí ṣé táwa ń lọ tẹ́ ń sọ bá àti ẹ̀ tí ì rí tọ̀ rí asámẹ́lẹ́ yìí bó ṣe di mùsùlùmí nù akramakumullah torí ẹni tí káwọn náà gbìyànjú ká túnra wa ṣe ká ran ara wa lọ́wọ́ nítorí pé ẹni tó bá gbọ́ orí ara rẹ̀ lọ́ràn lọ́wọ́ ẹni tó kọ̀ tí ó gbà yóò padà yẹ ọ ẹ nítorí pé ẹlòmíì ń gbà mí kì í ṣe kó dòdò yẹn ò yẹ kì í ṣe kíkọ́ mọ̀ àmọ́ yóò fẹ́ sọ pé òtó bẹ́ẹ̀ wàá pé wọn lọ polú ara rẹ̀ tó lọ ẹ̀fọ́ àgbọ̀ wọ́n gẹ́gẹ́ bíi ta ni. mẹ́wàá rò tó bẹ́ẹ̀ ọ <laughs> ń tẹrẹ ẹ̀jẹ̀ ọ sì yà jẹ torí pé ṣètọ́ni náà ni ọmọ tì ọ ni ọmọ tì ga padà kẹlòmí àga ń jahannama yóò di àga àlìjẹnà ẹlòmí àga rẹ lálìjẹnà ó padà di ti jahannama ọlọ́mọ fi sàdánwò fáwọn torí ẹ níta fẹ́ fà yọ̀ ń bẹ̀ ni pé èèyàn nínú náà lànà bí sallallahu alaihi wasallam tó fi fi hàn wá nínú àwọn èèyàn mẹ́ta tọ́lọ̀ ò ní wo oúnjẹ ọ̀gbìndà kìámà tí ó sì ní bá wọn sọ̀rọ̀ tí wọ́n sì sìyà jẹ òun náà ni tálíkà tí ń tún gbéraga agbófinfo tí ń dún ramúramù kò yẹ olówó kó máa gbéraga yọ kàn bùkù báwo wá ní tálákà. tó na wá wúra rẹ̀ tó lè lọ kó rìn àkọ́kọ́ bá kù yóò tó wá gbórí òkè bí ẹni táwọn ohun sẹ́mú ẹ yọ máa ṣèṣe kò sírò òun lẹ́ni tó yẹ kó kankan kò wé yóò wá máa ṣègbéraga tontori de ẹja mọ gbàǹdà àná mọ̀ pé wọn à ní wọn sì gba islam ẹ lè bá wọn sọ̀rọ̀ kọ́wọ̀ wọn lórí ọ̀rẹ́ mi orí tẹ́mi náà ti di mùsùlùmí jẹ́jẹ́ ìyá tí ń jẹ wáyé pọ̀ ọ̀yẹ́ kókó méjì kò yí òun pé ọlá lọ́yẹ kó di méjì àmọ́ tí yàrá di méjì ńkọ́ kódà ẹ̀rí kan gba adé di méjì ọlá di méjì àbí bẹ́ẹ̀ ni wọ́n wá ní ìyá di méjì ńkọ́ ọlọ́mọdé àárẹ̀ ẹ rí i pé tí tálákà máa ń bá tálákà sọ wọn pé ọ̀rẹ́ mi ṣé oníkàwá oníkémi náà ṣe islam ṣé ọ̀rẹ́ mi ọ̀dà ọ̀dà oríire ń bẹ́ẹ̀ ọ̀dà bàbá wí wọ́n sì gbọ́ lónà bá ti kọ́ gba islam torí délé ẹ má jẹ́ àkúrú ẹnu ẹ̀jẹ̀ á máa wí ẹ sì mọ̀ pé ẹni tó fẹ́ gba islam ń gbọ́ nítorí kí tẹ̀ máa ń categorize ara yín sí lẹ́bù rọ́kà. àti kẹ́ni tí ọba bá yín sọ̀rọ̀ ọ gbọ́dọ̀ mọ bí ó approach Islam spread especially tẹ bá wà pọ̀ ẹni tí ń ṣàlàyé ẹ̀sìn fáwọn nítorí tá a bá gbé ọ̀rọ̀ ọkùnrin sórí skéèlì ẹ rí àwọn ọ̀rọ̀ àgọ̀ wà ẹni ara habasha yìí ọ̀rọ̀ pọ̀ nù ọ̀rọ̀ sọ ẹ̀sẹ̀ lómi nu wa ó lè àmọ́ nàbí wa ń bọ̀ ń bẹ̀ ọlọ́run tírèènì rẹ̀ gan ni ànábì èbínú ẹ̀gbọ́n tó wí ó ní kí ló ti ẹ̀sùn ó ní mọ́tò kúlò mọ́tò dòrìlì kí ló ń sọ kí ló ń sọ kí ló ń sọ kí ló ń gbọ́ pọ̀ ń bá òyìn kí ló ń sì pépè lọ sí díẹ̀ ah, kí láyè wọ́n ti àyàfi mẹ́yìn ok ẹni tá a bá ti wá sọ fún bẹ́ẹ̀ ṣé ọ̀fẹ́ gbọ́n dá sọ kò ní fẹ́ gbọ́ torí ẹ̀ ló ti jẹ́ pé mina rahmatin min ń linta lahu falaw kunta faddan ghalidhal qalbi lanfaddu mi hawlik ike ọlọ́run ló ti kọ̀ lẹ̀ fún ọ ọlọ́run ló tún ànàbì sí sallallahu alaihi wasallam ànàbì náà bá lọ jókòó lóró yìí aláyà líle. Ah, gbogbo èèyàn sàkó lọ́dọ̀ rẹ̀ by the time tẹ́ni tẹ́sí fẹ́ pè nǹkan bá ti sàkó lọ́dọ̀ yẹn òkúta bà nítorí kàtàrí ilé majority ẹni tí o mà tẹ́yìn sàlàyé ẹ̀sìn ẹ̀ expecti pe pé yọ gbọ́n ọgbọ́n tẹ́yìn rò kọ yẹ kọ gbọ́n torí pé kò kúkú mà Ehi náà ń bẹnu ẹni tí ó train ẹ̀ tí ó ràn lọ tí ó ràn lọ tí ó ràn lọ tí ó fi dé ipò tẹ́yìn fojú sùn amẹ́tẹ́lá tí wọ́n á pé ká kọ̀ndẹ́mù láti bẹ̀rẹ̀ pé wọ́n gẹ́gẹ́ ta ni ó kéré kéré sí nọ́mbà òun kéré kéré tó bá tún dánrú ẹ̀ wò ọ̀tẹ́ ah, kìnyìn yọ sàfún èyàn sì rọra rẹ̀ hmm. kápá dúró ànábì sallallahu alaihi á dá dúró ní bá sọ̀rọ̀ ànábì sì dá ẹ ni mò ń pèpè lọ sídìí rẹ̀ ẹ mò ń sì ń lọ sídìí tí bàbá rọra gba àwọn ìwé ẹ̀rí kókò kó tá à ń gbà káwọn tẹ́nìkan kan á wọ graduate hmm. <laughs> torí um, Kini ni tí a tán lọ gbà orí ẹ lọ dàrú nígbà tó dé sùkúrì. tí wọ́n fẹ́ gbọ́ tí wọ́n tẹ̀lé kò ní fẹ́ gbọ́ ẹ wá wọlé ìránṣẹ́ ọlọ sallallahu alaihi wasallam ti pọ̀ jù wàláhì tàlá sùúrù yẹn ti pọ̀ jù tí ò bá wá jẹ́ Islam ò ní spread. omi spread rara ok ta bá lùzọ òun tá tún lùzọ ẹlòmíì tá a tún mélòó tara abe ka máa fi kọ́gbọ́n. tó ọkùnrin igba Islam ó wá ní ìrìn ànábì ó ní àwọn àgùntàn tó rí lọ́dọ̀ fi sọ mi ni o ànábì sallallahu alaihi wasallam ó ní dá àwọn àgùntàn náà lẹ̀. kó o sì sọ wọn lóko sọ àwọn òkò kéékèèké kó o fi sọ wọn kún lè bá jìnnà sí ọ ọlọ́run ọba yóò bọ̀ mú ẹran padà sọ́dọ̀ àwọn ẹni tó ní tọ́ ọkùnrin yìí bá ṣe bẹ́ẹ̀ ilé àwọn àgùntàn ó sì dà ó sọ wọn lóko sọ wọn lóko sọ wọn lóko àgùntàn sì padà sọ́dọ̀ ẹni tó ní subhanallah jẹ́ ọ̀kan nínú àwọn mu'jizati nabi sallallahu alaihi wasallam ẹni ìsìnkọ ọsọ àgùntàn ló kò mí kábùtàn wa gbéra kó a máa lọ sùnsùn kó sì kó sínú ilé olówó rẹ̀ ẹ̀dọ́ bá ń pẹ́ ayé ìsìn lọ́ba tán lọ ẹ̀wò sí wọn ní sọ fún sàdábàrù kan ló ń lò ṣẹlẹ̀ ìjẹ́ ma'lamun min ma'alimin nubuwwa àmì kan nínú àmì jíjà nàbì sallallahu alaihi wasallam. nítorí tọkùnrin yẹn máa sọ pé wọn kọ́kọ́ da àgùntàn padà fúlówó rẹ̀ wọn tún padà wá bá nàbì tó lè jẹ́ pàlọ́ rẹ̀ láàrè ànírabọ̀ rẹ̀ ó náà ní ó sì tún won fi kíní yìí sọ ni sọ́wọ́ ayẹ kí n jẹ́ ọ̀sọ́nù nítorí pé mi ti di mùsùlùmí ebi tó torí pé islam dáa púpọ̀ islam ọ̀sọ́ pé torí pé ti jẹ́ mùsùlùmí owó káfíìrì dànù jóná lákàrà tẹ́ pọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí lónìí tó bá ti dàpọ̀ pẹ̀lú káfìrí yọ jẹ́ ni yóò máa sọ pé ṣe bówó káfìrí ṣe bówó káfìrí bọ́lọ̀ tó sì dá káfìrí náà lọ dá mùsùlùmí. ya ibadi inni haramtu dhulma ala nafsi wa ja'altuhu bainakum muharrama fala tadhalamu ọlọ́run lẹ́ gbọ́dọ̀ ṣàbòsí láàrin ara yín. tontorí di eléyìí báyìí dá àwọn àgùntàn yẹn sílẹ̀ fọ̀sọ̀ wọn lóko kéékèèké wọ́n padà ọlọ́run ọbọ̀ ọbọ̀ kó àmánà padà síbi tí a ti kó wa àwọn si padà sí ọ̀dọ̀ olówó rẹ̀ ṣùgbọ́n dídé táwọn àgùntàn délé tó lówó àgùntàn tí ò rí ẹrú rẹ̀ tí ń bá a dàgùntàn má òun ń malẹ̀ kan náà ti gba Islam ìdínà tí òfin bá gùntàn wálé Ànábì sallallahu alaihi wasallam wá dìde láàrin ó sì ṣe wáàzí fún wọn ó sì ṣe wọn lójú kòkòrò ó gbà wọn yànjú láti jagun nígbà tí àwọn mùsùlùmí kọlu àwọn yahudi arákùnrin arúyìn onáǹbẹ̀ẹ́nu ẹni tí wọ́n ṣe kú pa nítorí kọ́yákọ́yá ni bóun náà ti ṣe gba islam ta gba islam níta àwọn mùsùlùmí wà lórí rẹ̀ òun náà darapọ̀ mọ́ wọn bẹ́ẹ̀ ni kò sínú pé ẹsẹ̀ kìtìmí ọ̀dọ̀ tún la káràbà ọbọ káràbà mi ọlọ túnra mú dálaraba lẹ́ẹ̀kan náà ọyẹ ọyá náà nù subhanallah arákùnrin yìí ń bẹ ẹnu ẹjọ pa náà mùsùlùmí wá gbé wọn gbókù rẹ̀ wọn gbé wá sí àgọ́ wọn wọn gbé wọ abẹ́ àti bàbà wọn alánà Rasulullah sallallahu alaihi wasallam ọwọ awo iná àti bàbà yẹn ọ wá kọjú sí àwọn sàhábà rẹ̀ ó ní ọlọ́run ọba ti pọn arákùnrin yìí lé o ọlọ́run ọba ló mú wa bá orí yìí mo rí níbi orí rẹ̀ àwọn obìnrin méjì nínú àwọn ẹlẹ́yinjú gẹ́ àwọn obìnrin àlùjànnà láì jẹ́ forí kankan lẹ̀ fọlọ́run ọba rí torí ńjọ́ náà ni ogun bẹ̀rẹ̀ ńjọ́ náà sì ni wọ́n sì kú pa yóò sì wọ àlùjánnà láì forí kanlẹ̀ fọlọ́ dhalika fadlullah yu'tihi man yasha. Hammad ibn Salama rahimahullah ó gbọ́rọ̀ alátọ̀dọ̀ Thabit rahimahullah látọ̀dọ̀ Anas ibn Malik radiyallahu anhu. wọn ní arákùnrin kan wá bá nàbì sallallahu alaihi wasallam ó wá ní ya Rasulullah inni rajulun aswadul law mi báyìí ènìyàn aláwọ̀ dúdú ni mí kọbí wajh ojú mi ọ̀rẹ́ wà muntinu rih òórùn ara mi ọ̀dà la mala li ńlọ́wọ́ kan ọ̀. فإن قاتلت هؤلاء حتى أقتل tí mo bá kópa nínú ogun tẹ́ ń bá àwọn Yahudi ìjà tí mo bá jà tí wọ́n fi pè mí náà àtọ̀lù jẹ́nà tí ń wà lìjẹ́nà bí. àwọn ọ̀rọ̀ tó sọ yìí báyìí tó ní èèyàn dúdú ni mí àkọ́kọ́ àárí pamọ́ olójú rẹ̀ burẹ́wà àmọ́ olóhùn rùn àmà tó eléyìí gbogbo ẹ nínú òfin ṣeré àwọn pè ní tọrọ wíwé kò wúlò kò nítumọ̀ kankan kìí ṣe tọrdí tó bá níyàwó ní parí yóò nítumọ̀ àìníyàwó rẹ̀ ní parí ó túmọ̀ sí pé kò nítumọ̀ torí rẹ̀ wọ́n kì í lọ́dàjọ́ mà yẹn ni pé sísá nàbí òfin kìí ṣe torí kọ́ bá jẹ́yàn dúdú. èsì táwọn ẹbí ó fún kì í ṣe torí kó ju ọba àṣẹ wò èsì táwọn ẹbí kì í ṣe kí wọ́n sànù rẹ̀ nítorí pé máa kájọ yé wa ìyẹn ni pé gbogbo ń tó wí yẹn wíwí àtàwí rẹ̀ dọ́gba lẹ́yìn náà mọ́tò gbàgbé jíjẹ́ èèyàn dúdú kì í sábò ìyẹn tẹ́gbà wá ìbá fẹsẹ̀ rìn èèyàn dúdú máa ṣá ọ̀rọ̀ kábà àwòrán tó bá wọ náà orí rẹ̀ ní òbí ọlẹ súnmọ́ ọlọ́hùn rọ̀bùnà fàáhùn lè má yorí nítorí báwo ló máa ń ṣe báwo nílé ayé yóò ṣe dùn gan tí ọba ṣèyàn dúdú bẹ́ẹ̀ kò lè dùn kò lè ṣe gbé tí gbogbo àwọn èèyàn máa jógede pé wọn yẹn ṣe dúdú kò lè dùn kò lè ṣe gbé tó àmọ́ níbi tí èèyàn dúdú wà tẹ́ni tí ò dúdú wà oníkálukú tún máa wòra wọn fínífíní pé ah àwọn ọmọ wo òyìnbó pé àwọn náà mà nímú <laughs> ah, àwọn náà mà lójú àwọn náà mà wá wò àwọn náà pé imú tí wọ́n yàtọ̀ sí ibi tí àmọ́ mú náà ni àwọn náà mà wo ẹnu wa pé àwọn náà mà lẹ́nu <laughs> ah, ọlọ́ni. إنا يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم قال بقى مراوان أي يولد في أبا سيئا دودون بي متفق عليه فقدموا نينا كيلو سيدودو تو في كري ní nọ́mbà sí ẹni tí ò dúdú kí ló ọlọ́run dá ọdá ọlọ́run dá táwa lọ wa tí èso ọlọ́run tó kponu kan máa sọ pé Darwin kan ọ sọ pé pìlẹ̀ ọmọ èèyàn kan ọ̀bọ ni sampo rẹ̀ lè yà dúdú ẹ́ ọ̀dájú kó kọ̀ gbádùn. ìwọ lọ́wọ́ kù sí lọ́wọ́ ọlọ́run ti dán ọ́nà wọ́n wọn náà já má mẹ́wàá súnmọ́ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ṣoore fún yàn dúdú púpọ̀ ọwọ́ akú bẹ́ẹ̀ màálù sí òkú bẹ́ẹ̀ tó bá kọ́rọ̀ mọ́ yín ni àwọn yàn dúdú tí wọ́n gbárí wọ́n pọ̀ jù púpọ̀ láyé tí bá fi lè pa èèyàn dúdú àti òyìnbó pọ̀ òyìnbó gan gbà fọlọ̀ fi ń bọ̀ lẹ́yìn ti mú wa bẹ́ẹ̀ ni gbogbo àwọn ẹ̀yà alẹ́ ayé ni àfi tí èèyàn dúdú ọba fẹ́ ṣe nǹkan ló láwọn ilẹ̀ lárúbáwá à àwọn lárúbáwá gan gbà fọlọ pé yes àwọn dúdú yìí ọkọjá àbí kí a fò ìyẹn ni pé tó máa fojú di wa nítorí kọlọ wa torí kinní kan torí kórì ìtìẹ ò pé hẹn lọba tó wá wò dàkejì pé ọmọ nǹkan kan lẹ́gbẹ̀ẹ́ èèyàn dúdú ara rẹ̀ ọba lẹ kódà gbogbo èdè elédè táwọn èèyàn dúdú lọ kọ́ ọ̀hún wọ́n tún gbọ́ ju àwọn elédè lọ tó bá jẹ́ english ni síbẹ̀ gbọ́ pé nìkan jẹ́ kamara láì àbẹ́yẹn ọ̀kàtàn rẹ̀ rí ọmọ guinea conakry ẹ lọ kàtàn rẹ̀ àwọn èèyàn dúdú ti ń kọ́ àwọn òyìnbó lóyìnbó ni níbi tó mọ òyìnbó dé so àwọn èdè lárúbáwá yìí gan kọ́ àwọn dúdú máa ń sọ lárúbáwá àwọn lárúbáwá máa wẹnu wọn ni kọ́dà lárúbá kan tó máa sọ pé èdè tiyín yìí èdè gírámà gidi ni wàláhì nahnu ma nujidu lugatal gawaid àwọn ògbédè gírámà ẹ̀yin nù kí ló kàn ọ́ sọ eléyìí túmọ̀ sí kọ́ lọ́n sórí fẹ́yìn dúdú o ẹ dúpẹ́ fọlọ́ ẹ má yín fi rọra ìzẹ̀ ara nítorí pé èèyàn dúdú mi látàrí racism tí wọ́n fi ń bá wọn ṣe ẹ kàn bá pẹ́lú mi ti lọ para rẹ̀ especially tẹ́ bá ti kúrò ní kọ́ńtínẹ́ǹtì yìí kẹtẹ lọ sí Asian continent European continent American continent Australia ẹlòmíì ẹkàn bá tó ti para rẹ̀ torí racism bẹ láyé o ẹhẹn mórí tọ́lọ̀ ń ṣe fún yín gbà tẹ́ ti jáde láfíríkà o ẹhẹn àwọn èèyàn tí ó máa sá fún yín tí ó máa kórìíra yín tí ó máa pẹ́rùn láìrùn tí wọn náà tó jẹ́ pé tọ́wọ́ bá tọ́wọ́ bá sáńkàlì ó lè lọ wẹ̀ ńgbà mẹ́ẹ̀ẹ́dógún láàrin ìṣẹ́jú márùn pé à ọ̀dà tó jẹ́ nǹkan bí ọ̀dà bóyá kí ni rùn. kọ́dà nínú áfíríkà ìgàgà àwọn kan wà táwọn tó ń wò pé àdánwò ló jẹ́ wọ́n tó àwọn ọmọ áfíríkà àwọn èso áfíríkà. gẹ́gẹ́ bí tẹ́ bá lọ sí north africa yẹn kìnìkan Morocco kìnìkan Algeria kìnìkan Tunisia kìnìkan Morocco yìí kìnìkan Libya Misra Egypt kan gbogbo wọn wọn mọ wúra nǹkan àwọn East Africa àwọn náà tún máa fún wọn tún máa yẹra fún pé ọmọ bá fi dúdú pa káwọn náà ọmọ bá dúdú ọlá Islam ló ti Islam ló ti torí báyìí tó ń sọ ń bì ìgbà àná àmọ́ àárí nǹkan tó indicate tó ìgbà wáyé káàtì ẹ̀kọ́ fẹsẹ̀ rìn hmm, kápò fẹsẹ̀ rìn èèyàn dúdú jíjẹ dúdú yìí lẹ́yìn sàáyìbá kìí sàlébù lèmẹ́dá lẹ́sìnà mọ̀nkọ́mà bíi tẹ̀lúwìnì nẹ́fṣẹ̀hí bíi lọ́wọ́nì ẹ̀sùwẹ̀t àwọn akọ́lá mọ́kọ́lọ́ black tá a fi kúnra wa mo rò pé yé wa ọlọ́run ọba ló kún wa bá àdúpẹ́ fọlọ́. nọmba tù pé ojú mi ò rẹwà kí ló sojú dúdú tí ò fi rẹwà bójú yín ṣe rí náà lójú àwọn èèyàn míì náà rí kọ́lọ̀ lọ́kàn yàtọ̀ kódà tó bá rójú ẹlòmíì gan nú àwọn the so called not black ó tún sá pé bóde ah, <laughs> so torí kálukú pẹ̀lú bọ́lá ọba ṣe dà fi ayé sọ̀rọ̀ tẹ́ máa ṣá ọ̀rọ̀ kàwé tọ́ pòun rùn èèyàn dúdú ẹ̀rùn èèyàn dúdú ẹ̀rùn nínú àwọn èèyàn láyé èèyàn dúdú ni ẹ̀rùn jù àwọn òyìnbó máa ń rùn bàjẹ́ so torí pé àwọn àárín wọn àmọ́ wọn dáadáa so wọ́n máa ń rùn bàjẹ́ so kọ́dà tó bá wẹ̀ wẹ̀ wẹ̀ wẹ̀ wẹ̀ wẹ̀ wẹ̀ yóò tún máa rùn náà ẹnu wọn máa rùn ẹ̀yin ò ní ẹ̀yin ọmọ sẹ́wọ̀n kó òyìnbó lẹ́yìn fi ń ṣe ṣóò ẹ̀ ń wò pé ẹ fẹ́ dó òyìnbó ń tuná kẹ́kẹ́kẹ́kẹ́ lórí irọ́ so àwọn òyìnbó yẹn àwọn ètò ń wẹ̀ bíi tiwa sẹ́wọ̀n kọ́ àwọn ìsọ bá gbá kẹ́ńkẹ́ mu òun náà gbà so ọmọ gbó ara rẹ sọ́dọ̀ gbogbo dá gbogbo dọ̀tí ọmọ òyìnbó àwọn wà kínní fùtùfùtù ẹni bíi fóòmù tọ́ba ló ń fẹ́ wẹ kẹ̀kẹ́ nù fóòmù ni ọ̀wà ni wọ́n á mọ̀ fi rárá pé ní sí ni fóònù ti ṣàwáláìsì àrùn irọ́ lásìkò so nítorí ẹ̀yìn àdúdú ẹ̀rùn láàkín ẹ mọ̀ pé gbà mí general issue là ń sọ nísìnyí àníṣe láìrí èèyàn kọ̀ọ̀kan náà èèyàn dúdú ti rùn yẹ bá ṣe níṣe láìrí èèyàn kọ̀ọ̀kan náà àwọn mìíràn ti ń ṣe kí ni wọ́n rùn but generally rùn tẹ́rì yìí kèé kèé bẹ̀rẹ̀ lágbàlagbà yẹ bá sọ pé dànìdànì kì í báyàn lágbà yìí ti máa báyàn bọ̀ látọ̀gbẹ́tọ̀ pẹ̀lú ẹni tẹ́ bá rí tí ń rùn lágbà tó ti ń rùn láti kékeré ìgbà míì kìí sọwọ́ rẹ ni ó ti wá ọwọ́ àwọn òbí rẹ torí ẹ bàbá màmá lẹ́yìn náà dà ẹ máa fi kọ́gbọ́n tẹ́ bá ti bímọ ẹwọ ẹ dáadáa nígbà tẹ́ ṣẹ̀ṣẹ̀ bímọ ẹwọ ẹ dáadáa gbogbo ọmọ tí wọn bá ti wẹ dáadáa ńgbà kékeré tán kọ bí kò sí tó lè fi wẹ lẹ́yìn rẹ yóò máa rùn náà tòǹtòrí ẹ lẹsìrì tẹlómi ìdàgbà tó tún máa rùn dáa yóò máa rùn bí àlùmáńjìrì so báyẹn yóò tí ì rírú ẹ̀rù nínú nínú ilé ayé àtẹ́rì téèyàn dàgbà gidigidi kò sí bó tilẹ̀ wẹ̀ tó kódà kó máa fi ṣampú kó máa fi pa gbogbo ara yóò tún máa rùn náà so eléyìí ó túmọ̀ sí pé tẹ́ ń bá ti ń bí ma ẹ mójútó àwọn ẹyin láti kéékèèké ìbá mójútó wọn bí ìdìnnìlà kò ní ọrùn ẹni tó lò ń rìn yìí ló gbé wa lọ gbogbo bẹ̀rù so lẹ́yìn náà akérò kọ́ mu wá ẹ rí i pé irú àwọn tí máa ń sá àlùmáńjèrè o àlùmáńjèrè yẹn institute yẹn òun náà máa kó bára tára fi máa rùn torí àlùmáńjèrè máa rùn tí èèyàn bá sì ti sàlùmáńjèrè rí i tí ọba fi lè ṣe má sẹ́yìn bá dá àlùmájìrì mà bí ṣe máa rùn kò sí bí ó ṣe dàgbà tó ẹ̀ máa gbóòórùn rẹ̀ lára ṣe eléyìí from experience kò sí bó ṣe lè wẹ̀ tó lọ́jọ́ wájú yóò máa rùn àlùmájìrì náà òórùn jíjá àlùmájìrì yẹn ni pé ó ti fìgbà pípọ̀ pípọ̀ wà láyé tí ì wẹ̀ so kí á lọ́lọ́run bá dá lára tí ò dáadáa àjẹpáwa náà túnra wa dá la bara wa jẹ́ nù. bàbá lẹ́yìn ọrùn bàbá lẹ́yìn ẹsẹ̀ so àmọ́ pé torí púpọ̀ bá jẹ́ dúdú ní wàá rùn kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ ó lòun ò lówó owó ọ̀mọ kọ́lọ̀ owó kọ̀ mọ kọ́lọ̀ àwọn olówó ń bẹ nú èèyàn dúdú olòṣì o ta lè yàn dúdú nínú dra nínú ẹ eh, tí lè yàn áfíríkà lọ́dọ̀ àwọn òyìnbó èèyàn dúdú pọ̀ ju tẹ́ ń pè lọ gbogbo ẹni tí mo rẹ̀ ọba ti ṣe sonso báyìí ti bí tí tí ò ṣe sonso bíi táwọn òyìnbó tójú rẹ̀ ọ̀dà bíi ti mùsù èèyàn dúdú rẹ̀ níṣẹ́ gbogbo àwọn Asian continent lọ́dọ̀ àwọn òyìnbó èèyàn dúdú náà gbogbo wọn gbogbo àwọn Lárúbáwá yẹn gbogbo àwọn China gbogbo àwọn Japan gbogbo àwọn India gbogbo èèyàn dúdú ní gbogbo wọn because kò sólójú mùsùlùmí wọn imú wọn sì ṣe ṣonṣo sẹ́wọ̀n pé lọ́dọ̀ tẹ̀yìn Áfíríkà ni wọ́n tún lọ pé òyìnbó China bóòlù ní China sì jó òyìnbó <laughs> torí di eléyìí eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ ó lóun ò lówó èèyàn dúdú máa lówó olùsí sì ń bẹnu olùsí kún lóyìnbó torí ẹ̀ ni ló ṣe jẹ́ pé láwọn ìlú òyìnbó yẹn àwọn olóṣì wọn wà tí wọ́n máa lọ gba sára sára tó yẹ pé wọ́n systemize ẹ̀ oṣooṣù ọlọ́ máa gbó àwọn ọba pè ní éèdì wọn ọba pè ní community kìnnìkan ìjọba òyìn pé àní sàrà làwọn náà lọ gbà nítorí pé wọn ò lówó. fẹ́yìn kọ́tún tó ha ọlẹ́hìn hàtà ọ̀kẹ́tẹ́l tí mo bá wá kópa nínú ogun tá a bá àwọn eléyìí jà tá a máa fi pè mí náà. ṣé ń wà lùjẹ́nà anabi ni naam bẹ́ẹ̀ ilé ìtumọ̀ sí pé àlùjẹ́nà ọlọ́run pèsè rẹ̀ fáwọn múmìnì múmìnì lè jẹ́ dúdú ó lè má jẹ́ dúdú wa islam ni o wàláì tàláì tó bá pè nǹkan mìíràn tó yàtọ̀ sí islam láti ìbànújẹ́ owó ti pọ̀ jù torí látàyé ń bì ẹ ti discrimination bí kò tó àga kó kó sọ pé irú yín kọ́lẹ́ wà wọ́n àti bọ́sẹ̀ ń jọ èló lọ́n dá fún jọ wọn náà wà ń bọ́ wájú <laughs> ok ní mọ́sálásí ẹnìkan wà lé ọ sẹ́yìn pé ó kí ló sẹ́yìn <laughs> a ah, àdúpẹ́ fọlọ́n ti sọ amúsùn nísìnyíká pé sáfù ti ẹlẹ́kẹ̀ẹ́dógún lẹ́nìkan máa wà ń sọ́ọ̀tì ọwọ́ akódà mẹ́wàá kan wá lónìí ó five million promotion bá àbí ọba ẹ̀sùn ẹ̀sùn ẹ̀sùn wọ́n gbé wájú irú yín là ń fẹ́ kẹ́ máa jókòó wọn àti kẹ́ ṣe àwọn tí nǹkan fìdí mágàmóoru subhanallah sọ eléyìí túmọ̀ sí pé tó o bá mọ islam tọ́lọ̀ ń ṣe fún ọ yìí lóore a jẹ́ pé ò sùn aláìtọ́lá ẹ wo ní ìsìn bẹ́ẹ̀ lọ kàába wọn bí ẹni náà dá tí ọmọ ilé ọ pé ìwọ dúdú ni ọ má dédì bàbá rẹ ló ní kàába ah, so torí pé Islam gbogbo wa jọ dọ́gba ẹnìkan kódà ẹnìkan ọ̀jẹ̀ dán o wá ti torí kọ́lọ̀ rẹ kọ́ máa gbé Islam gbogbo ayé ni èyí sẹ̀sìn àwọn abìkan yàtọ̀ síbìkan torí délé ìdùnnú wa nìyẹn ọkùnrin yìí bá bọ́ wájú ó bẹ̀rẹ̀ sí ní jà títí tí wọ́n fi pa anabi sallallahu alaihi wasallam wá wá síbi òkú síbi òkú rẹ̀ tó wà nílẹ̀ tí wọ́n tẹ́lẹ̀ anabi ni laqad ahsana Allahu wajhak Ọlọ́run ti tún ojú rẹ̀ tó ní òbí ti ó ti tún ṣe wa tayyaba rihak ó sì ti sòórùn ara rẹ̀ ní tó dùn wa kaththara ó sì ti sọ owó rẹ̀ di ntọ́kọ̀ síbi olóòlówó ni anábì ní laqad ra'aytu zawjatayhi min al-hur al-'ayn yanzi'ani jubbatahu 'anhu mo fi ma dájúdájú mo ti rí ìyàwó rẹ̀ méjì nínú àwọn ẹlẹ́yin ju gé àlùjẹ́nà tí wọ́n ń bọ́ ẹ̀wù ẹ̀jẹ̀ yìí kò lára rẹ̀. yadkhulani na bayna jildihi wa jubbatihi. àwọn obìnrin méjèèjì wọ́n wá ń wọ àárín ibi tásọ rẹ̀ wà àtàrà rẹ̀ wọ́n kíra wọn bọ ara rẹ̀ wọ́n lọ́mà àbó orí nǹkan mọ́ àwọn obìnrin mẹsìkì náà ti lé ayé ò tí ì rí fẹ́ tó o bá wá ṣe Islam tó ṣe dáadáa ẹ wo tí ń retí èèyàn ṣé a sì ṣe àlùjẹ́ náà bá ní ṣe torí ẹ̀ eléyìí túmọ̀ sí pé àfi ká dira ká múra gidi o ká má tanra wa jẹ. tó Shaddad ibn al-Had òun náà lọ́kùnrin kan nínú àwọn alárúbáwá aróko ó wá bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ó sì gba anábì gbọ́ ó tẹ̀lé anábì sallallahu alayhi wa sallam ó wá ní ìran anábì sékèmí náà ṣe hijira pẹ̀lú rẹ̀. tó ó sì ṣe hijira pẹ̀lú anabi sallallahu alaihi wasallam anabi wa sọ fápá kan náà sọ abàkẹ́ bá mójútó nígbà tó gun Khaybar tó anabi sallallahu alaihi wasallam ó jogún kankan ló ní ojú ogun yẹn ọwọ́ apin ọwọ́ apin kan lárúbáwá aróko náà ọwọ́ fún àwọn ẹni tánàbí yàn pẹ̀ tó ń ọwọ́ fún wọn ní nǹkan tí ànábì fún. arákùnrin yìí nígbà táwọn bá ń lọ òun ló máa ń wà lẹ́yìn yóò máa wọn ọmọ bá sí wọn. ìgbà tí nǹkan tí fẹ́ fún yùn tánàbì ti fún apá kan náà fún un táwọn rí arákùnrin yẹn wá kólé ó ní máa ha dá kí lélẹ̀ wọ́n dá lò wọ́n ní qasamun qasamahu laka rasulillah sallallahu alayhi wa sallam ìpín kan ní tànàbí ìpín kan lọ́ba gbà ọwọ́ amú wa bá nàbí sallallahu alayhi wa sallam ó tún béèrè béèrè ń bẹ́ẹ̀ kí ni léyìí wá anabi sallallahu alayhi wa sallam anabi ni qasamun qasamtuhu laka ìpín kan ni tí mo pín kàn qala ma ala hadha ttaba'tu yé ṣe torí kẹ́lẹ́ máa fún mi irú àwọn nǹkan yìí ni mo ṣe tẹ̀lé ọ allah aha ìwọ àǹfààní mástà <laughs> sọ pé islam tiẹ̀ fàwáìdù yìí náà ni nàfẹ̀ẹ́yù ni ọ́ bàbá aráǹfààní bàbá aráǹfààní ẹ̀fọ́ múra yín kẹ́ni à ń tẹ̀lé látijọ́ ìkíni arígbà lọ́dọ̀ ẹ wò sàhábà o. ó ní kì í ṣe torí irú àwọn nǹkan ni mo ṣe tẹ̀lé ọ àlìjáná lèmi fẹ́ wọ̀ gbogbo àwọn dọ̀tí ilé ayé yìí ń bo láǹfẹ̀ ok kí ni ìpadà á di dọ̀tí lọ́ máa gbé búrẹ́dì fún ọ nísì wọ́n gbé fún fi lẹ́dà dúdú ajẹ́ pé lẹ́dà mélòó kó tó di pọ̀ jẹ búrẹ́dì inú ẹ̀ ọmọ pàwọn ọ̀rá ńlẹ̀ àbọ̀ ní pọ́nlé ọ̀pọ̀nlé tó bá ti wá jẹ búrẹ́dì inú rẹ̀ tán kọ́ tí <laughs> ọ jẹ ọ̀rá máa ní àbọ̀ kakúndọ̀tì yóò bá gán sọ pé bẹ́ẹ̀ bá jẹ kọ́ńkọ́ ẹ bá jẹwé wọn náà ti máa ń dọ̀tì yẹn ni pé gbogbo ń tán fún ọ tó ń kà fún tó ń pọ́nlé kó tó jẹ ń tó wà ń bẹ̀ tó ti jẹ ń tó wà ń bẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní rí i pé dọ̀tí ìsì torí àwọn àdọ̀tí nǹkan lé ayé yìí ni mo sì tẹ̀lé wa nabi Muhammad sallallahu alayhi wa sallam. tọ́ ó ní ṣe ni mo tẹ̀lé ọ kó lè bá a jẹ́ pé wọ́n ta mí lọ́fà ń bì ọ wá tọ́ka sí ọkàn àyà rẹ̀ ìyẹn ni pé mo tẹ̀lé ọ kí n lè bá a jagun sójú ọ̀nà ọlọ́run kẹ́sìn ọlọ́run lè lọ wájú wọ́n pa mí nítorí ẹ̀. sẹ́yìn ṣe islam kẹ́ ẹ má bàa kú ni àbẹ́yìn ṣe islam kẹ́ ẹ lè bàa kú eléyìí mutafakun alẹ́ kò ní dìbéèrè síbẹ̀ fẹ́ kú sá tó kálukú ọ̀fẹ́ kú eléyìí wá sọ pé èmi tẹ̀lé ọ kí n lè bá a jà sójú ọ̀nà ọlọ́run kí n padà dẹni tí wọ́n ta lọ́fà bì ọ́ ń tọ́ka sí ó kan àyà nítorí pé kò ó sì bọ́ tó tún fẹ́ sẹ̀mí ma nítorí pé n tó èèyàn mọ́sẹ̀mì ọ̀nà rẹ̀ náà ni náà sọ pé ọ̀nà ọ̀fun kọ́ ọ̀nà ọ̀run by the time tí ọ̀fà tó bá lọ ẹ̀sìn mọ̀kọ́ fà láyé john ọ̀fẹ́ rẹ̀ òun náà wà tó kí wọ́n rẹ̀ sínú májèlé tó bá ti lè kan ẹ̀jẹ̀ rẹ̀ ta ìkan ẹ̀jẹ̀ rẹ̀ báyọ̀ ń lọ nù torí ẹ̀ èmi tẹ̀lé ọ kí n lè bá jà sójú ọ̀nà ọlọ́run kí n pa àwọn kèfèrí kí èmi náà sì lè dẹni tí mo bá bẹ̀ lọ ìdí tí mo fi tẹ̀lé ọ̀nà subhanallah. ó wù mí kí n kú kí n wà lìjẹ́nà ọ̀qaal in tasduqu tó wá pé ọba dúró déédéé tó sọ òdodo fọlọ ọlọ́run ọbọ padà jẹ́ kí n tọ̀ fi orí bẹ̀ tọ́ ogun bá sì dé ọkùnrin bá dìde iná bá dojú kọta ní bánjà wọn á gbé òkú rẹ̀ bá nàbì Muhammad sallallahu alaihi wasallam anabi ni òní sóòní sóòní wọn lò ní òní irú anabi sallallahu alaihi wasallam anábì ní sadaqallaha fasaddaqa ọgbọ́lọ́run lódodo ọlọ́run ọba ó sì mú èròǹgbà rẹ̀ ṣẹ lódodo anábì wa sallallahu alaihi wasallam ló fi ọwọ́ rẹ̀ alápọ̀nlé ló fi aṣọ ọgbẹ̀yìn sí lára aṣọ ọgbẹ̀yìn tó fi sí lára náà ni aṣọ bùbá ti ń bẹ lára rẹ̀ ti ń bẹ lára ọkùnrin yẹn anábì wa gbé síwájú wọn lànà bí wàá ṣe sọ láti sí lára nínú àdúrà tá nàbì ṣe fún ni pé allahumma hadha abduka kharaja muhajiran fi sabilika qutila shahidan wa ana alayhi shahid hadithi ìfẹsẹ̀ nínú ẹrú rẹ lélẹyìí ò wọlọ jíjáde tó jáde jáde lẹni tó ṣe hijira ó gbé ẹ̀sìn rẹ̀ sá ó gbé sáwá sí ojú ọ̀nà wọlọ́ọ̀ wọ́n pa okùnkù ṣẹ̀yìdì èmi náà sì ń jẹ́rìí lé lórí pé okùnkù ṣẹ̀yìdì subhanallah torí ẹ̀ bẹ́ẹ̀ náà ni àwa náà lára dàmà ẹ̀díkàánú gbìyànjú kátó àníyàn wá sí kò sí bí lálọ́ sí ròkè tó yọ padà wálẹ̀ náà mẹ́mi wa bá gùn títí títí á padà filẹ̀ ayé lẹ́jọ́ kan. ẹ jẹ́ kí islam wa kó tòdodo ẹ̀tànjẹ́ àti rọ́ ká mú wa nítorí pé nwa ń wá lọ́dọ̀ ọlọ́run ayé lọ ẹ fi islam àǹfààní ni mò ń lé ká ká ni màá bá ẹni tó bá jẹ́ pé màá ráǹfààní lọ́dọ̀ rẹ̀ sí i tí ní ráǹfààní ṣe

yàtọ̀ sí pé ní islam ẹ sọ fún pé kò sí ntọ́ ọlọ́run ọba là ń bẹ̀ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù kọ́mọ̀sì ba islam wa jẹ́ lọ lórí rí àti tí ó ṣe wíwà ní rọrùn fún wa sí níta máa ṣe ìwà tí wọn máa hù tí wọn fi máa dọmọ náà ọlọ́run sójú ọ̀nà ọlọ́run láti ṣẹ̀sìn ọlọ́run tó fi dórí Àṣúrà eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ nínú wa tá a kópa nínú rẹ̀ lónìí tá a soso yáàmù rẹ̀ ọlọ́run bá kó gba lẹ́sìn lọ́dọ̀ wa ọlọ́run bá kó má ṣe kọ́ tì sí wa lọ́wọ́ ọlọ́run kó ràn wá lọ́wọ́ lórí àti máa ṣe tiẹ̀ kó lé wa jìnnà sí títàkó tiẹ̀ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant wa atubu ilayk. Allah,